lásìkò tí àwọn pápákọ̀ òfurufú ilẹ̀ nàìjíríà wà ní àtìpa gẹ́gẹ́ bí òfin kónílégbélé tí ààrẹ muhammadu buhari pàṣẹ rẹ̀. mínísítà náà sọ wípé àwọn mẹ́ta nínú àwọn gómìnà tí òun kò fi àyè gbà láti kọjá ní àwọn pápákọ̀ òfurufú ọ̀hún jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc méjì nínú wọn wá láti apá gúúsù ìlà oòrùn méjì wá láti apá gúúsù gúúsù ìyẹn south south nígbà tí ọ̀kan nínú wọn wá láti àárín gbùngbùn àríwá north central ó tún ní ìdá méjìdínlọ́gọ́rùn-ún ìyẹn ninety eight percent àwọn ìrìn àjò ojú òfurufú tí òun yóò máa buwọ́lù yóò jẹ́ ti àwọn tó ní àrùn covid nineteen tí wọ́n fẹ́ gbé lọ sókè òkun fún ìtọ́jú nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú àbújá ló sọ gbogbo eléyìí lákòótán sìríkà tún ni àwọn tí òun yóò tún máa buwọ́lù ni àwọn tí ọmọ ilẹ̀ òkèrè tó bá fẹ́ padà sí orílẹ̀-èdè wọn lásìkò tí òfin kónílégbélé ń bẹ lóde. Oyè ti ń fojú hàn gbangba pé àwọn olórí ẹ̀sìn pàtàkì jùlọ àwọn mùsùlùmí ti ṣetán láti pa gbogbo òfin tó wà nílẹ̀ láti dènà ìtànká àrùn COVID-19 mọ́ lásìkò ààwẹ̀ lámúlánà Ramadan. Ẹ jẹ́ ká lọ gbọ́ ìròyìn yìí láti ẹnu aṣojúkọ̀ròyìn wa tí ń bẹ ní ìpínlẹ̀ Kebbi. Àrọ̀wà tó dúró gẹ́gẹ́ bí ìkìlọ̀ tuntun wáyé láti iléeṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi Kebbi State Command ìkìlọ̀ yìí jáde sí ará ìlú àti onílé àti àlejò ọmọdé àti àgbà pàtàkì jùlọ àwọn ọ̀dọ́langba ní inú olú ìlú ìpínlẹ̀ yìí Birnin Kebbi àti ní agbègbè rẹ̀ láti ẹnu ọ̀gá àgbà àwọn agbófinró CP Agúnbíadé Olúyẹmí Lásòrè PSC lásìkò tí Orísun tẹlifíṣàn ṣe àbẹ̀wò sí ọ́fíìsì rẹ̀ ní Police Headquarter Godongbaji Kebbi State ìkìlọ̀ yìí wáyé lórí bí àwọn ọ̀dọ́ ìlú yìí ṣe ń fi ẹ̀mí ara wọn ṣòfò lórí pípójúlé oògùn àdá ọ̀bẹ àti ìbọn ní ìgbàgbọ́ wípé tí àwọn bá ti so àwọn oògùn yìí mọ́ra àwọn kò sí bí ọgbẹ́ sísá tàbí ọ̀bẹ gígùn àti ìbọn yíyìn ṣe fẹ́ wọlé sí ara wọn ṣùgbọ́n lórí èyí ọ̀pọ̀ ni ó ti fi ẹ̀mí ara wọn ṣòfò pẹ̀lú ìjákulẹ̀ ohun tí wọ́n gbójúlé ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìlú tí kò sí òfin ẹ̀sìn ẹsẹ̀ kò sí níbẹ̀ ọ̀gá ọlọ́pàá yìí sì jẹ́ kí ó yé kálukú wípé òfin ti dé báyìí gbogbo ẹni tí ọwọ́ bá tẹ̀ yóò fi imú dánrin lórí àwọn ìwà yìí tí kọmíṣánná ọlọ́pàá nílẹ̀ yìí kò sì tún ṣaláì kìlọ̀ lórí jíjẹ ewé kan tí wọ́n ń pè ní bàbáńjíjì èyí tí wọ́n máa ń lò fún àti lè máa ta bíọ́bíọ́ bí ẹni tí ọtí ń pa ṣùgbọ́n ìṣe ni iléeṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ti fi òfin de ṣíṣe ewé yìí mọ́ oúnjẹ lásìkò èyíkéyìí ayẹyẹ nílẹ̀ yìí ìdí ni pé ṣíṣe ni a ti rí wípé jíjẹ jù ewé bàbáńjìjì yìí máa ń ran ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí ọ̀run àrèmabọ̀ tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá yìí sì jẹ́ kí ó yé kálukú wípé ìkìlọ̀ yìí kò yọ ẹ̀yà kankan sílẹ̀ wípé ẹni tí ọwọ́ bá tẹ̀ yóò fi ojú ba ilé ẹjọ́ tí àrídájú sì wà wípé ẹ̀wọ̀n ni irú ènìyàn bẹ́ẹ̀ yóò fi ṣe èrè jẹ. ìfi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú aṣojú kọ̀ròyìn Orísun àti CP Àgúnbíadé ní ọ́fíìsì rẹ̀ ẹ ká gbọ́ wọn. mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn ọ̀dọ́ làgbàlagbà kí wọ́n ṣọ́ra láti má máa fi àdá tàbí ọ̀bẹ ṣe ayẹyẹ ní àtàrí pé àwọn ní oògùn tí ó máa tí ò ní jẹ́ kí ọ̀bẹ tàbí àdá kó ara wọn kò sírú oògùn bẹ́ẹ̀ o gbogbo ọ̀dọ́ ìpínlẹ̀ ọdún ọ̀dọ́ ìpínlẹ̀ Kẹ́bì mo fẹ́ kí ẹ mọ gbogbo eléyìí kò sí kan tó jẹ́ ọ̀bá onílé ọ̀bá kò sí oògùn tí ò ní jẹ́ kí àdá tàbí ọ̀bẹ wọ ara gbogbo eléyìí ni mo ní kí n kọ́kọ́ sọ fún yín ní àtàrí àtàrí eléyìí náà a tún rí pé níbi ayẹyẹ wọ́n máa ń fi ewé kan tó ń pè ní bàbá jìjì wá oúnjẹ fún àwọn èèyàn ní àtàrí pé ewé yìí máa jẹ́ kí ọ máa pa wọ́n bí ọtí àwọn ọ̀dọ́ yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹ ewé yìí níjẹ́ pé mo lè jẹ́ jù ẹ lọ wọ́n á máa ṣe ìlérí láàrin ara wọn pé èmi lè jábọ́ méjì wọ́n lè jábọ́ kan àdúrà rí pé nígbà tó bá jẹ kí ni tán ó kúkú wá pa wọ́n kò sí pé pa wọ́n bí ọtí mọ́ ó rán wọn lọ́rùn alákejì ni ẹnikẹ́ni tó bá fi ru ewé báyìí wá oúnjẹ tá a bá dẹ̀ rí i pé àwọn èèyàn jẹ́ wọ́n kú mbẹ̀ a ò dáríjì àtúgbò náà lọ sílé ẹjọ́ ilé ìmọ̀ ní kí n fi àsìkò yìí sọ fún àwọn onílé àti àlejò ní ìpínlẹ̀ Kebbi kí wọ́n ṣọ́ra ṣe aṣọ́dún yìí a máa tó bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí mo dẹ̀ tún bá àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Orísun TV pé wọ́n ṣe é wọ́n kú ìgbélárugẹ wa ẹ ṣe púpọ̀. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí aṣojú kọ̀ròyìn wa ní ìlú Birni Kebbi Taiwo Hasan Adeleke ti jábọ̀ láti ìlú Kebbi aṣíwájú pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC olóyè Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn mọ̀lẹ́bí ẹni tó ti fìgbà kan rí jẹ́ mínísítà fún ètò òfin ní ilẹ̀ Nàìjíríà ìyẹn olóyè Richard Oṣuọlálé Akínjídé tó dolóògbé kẹ́dùn gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Èkó náà tún kẹ́dùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ará ìpínlẹ̀ náà lórí ìpapòdà olóyè Richard Akínjídé tó jẹ́ olóyè pàtàkì ní ìlú Ìbàdàn nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn náà tó ní ìbuwọ́lù olùrànwọ́ pàtàkì lórí ìlú koro rẹ̀ Túndé Rahman ni aṣíwájú Tinubu ti fi àìdùnnú rẹ̀ hàn lórí bàbá ọ̀hún tó kú ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí amòfin tó dáńtọ́ tó sì fakọyọ nínú iṣẹ́ rẹ̀ nígbà tó jẹ́ mínísítà fún ètò òfin ní ọdún 1979 sí ọdún 1983 ó ní olóyè Richard Oṣuọlálé Akínjídé ta ipá rẹ̀ fún ìjọba lórí orílẹ̀-èdè yìí nígbà kan. ó ní ó mọ iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ó sì ṣe dé ojú àmì àti wípé mánigbàgbé ni mínísítà ọ̀hún tó ti fi ìgbà kan rí ṣiṣẹ́ lábẹ́ Shehu Shagari tóun náà ti dolóògbé báyìí lákòótán ó kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn mọ̀lẹ́bí náà kẹ́dùn ó sì gbàdúrà wípé kí Ọlọ́run tẹ olóògbé ọ̀hún sáfẹ́fẹ́ rẹ̀ gómìnà Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano ti pàṣẹ pé kí ìwádìí ó bẹ̀rẹ̀ lórí ikú ọ̀wọ̀ọ̀wọ́ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà kò dín ní ogójì ènìyàn tí wọ́n ti gbé sin ní itẹ́ tó wà ní Dandola ní ìjọba ìbílẹ̀ Dala èyí tó tako àkọsílẹ̀ ikú mẹ́ta tàbí márùn-ún tó máa ń wáyé lójúmọ́ ní itẹ́ Kofa Mozonga òkú tí wọ́n ti gbé sin síbẹ̀ lójúmọ́ ti ń wọ mẹ́wàá èyí tí kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èyí tó wá mú kí ominú máa kan àwọn ènìyàn ìpínlẹ̀ náà tí wọ́n sì ń ké sí ìjọba láti tètè gbé ìgbésẹ̀ lórí rẹ̀ bákan náà lọmọ ṣe ní itẹ́ tó wà ní Kara tí kò jìnnà sí odò ẹran gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Aminu Koki sọ fún àwọn oníròyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ láàrin ọjọ́ ajé sí ọjọ́ ìṣẹ́gun ènìyàn méjìlélógójì ni wọ́n ti sin sí itẹ́ ọ̀hún tí wọn kò sì mọ ohun kan pàtó tó ń ṣekú pa wọn èyí tó mú ìfura dání kò sì yàtọ̀ ní àwọn itẹ́ mìíràn tí ń bẹ ní ìpínlẹ̀ Kánò bí ó tilẹ̀ jẹ́ wípé àìsàn ibà tí wọ́n sọ wípé ẹ̀fọn ló ń fà á ló ń gbẹ̀mí ọ̀pọ̀ àwọn ènìyàn náà àmọ́ àwọn èèyàn náà sọ wípé ó ti ń kọjá àìsàn ibà nìkan àmọ́ wọ́n ní kì í ṣe àrùn kòrónà ló ń pa àwọn ènìyàn ọ̀hún ní ìdáhùn sí ọ̀rọ̀ náà kọmíṣánná fún ìròyìn àti ìlúkoro ní ìpínlẹ̀ Kano Mohammed Garuba tí ó sọ̀rọ̀ sọ wípé lóòótọ́ ni ọ̀rọ̀ ikú ọ̀hún àti wípé bó ti rí bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn fi tó àwọn oníròyìn létí ó wá ní ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí wọn bí ó tilẹ̀ jẹ́ wípé Garuba ní ọ̀rọ̀ ikú ọ̀hún kì í ṣe ti àrùn COVID-19 àmọ́ iléeṣẹ́ ìjọba láti ọ̀dọ̀ gómìnà Abdullahi Ganduje ti pàṣẹ fún àwọn iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìlera ìyẹn Ministry of Health láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí rẹ̀. bákan náà ní olùdarí ibi tí wọ́n ti ń ṣe ìwádìí àjàkálẹ̀ àrùn ní ìlú Kano ìyẹn Center for Infectious Disease Research èyí tó wà nínú fásitì Bayero University tó wà ní ìlú Kano ọ̀jọ̀gbọ́n Isa Abubakar Sodiq sọ wípé ìwádìí kò fi hàn pé ikú ọ̀wọ̀ọ̀wọ́ ọ̀hún ní nǹkan ṣe pẹ̀lú àrùn covid-19 rárá ó ní òye hàn pé ọ̀pọ̀ àwọn tó kú náà jẹ́ àwọn arúgbó tó ti ní àìsàn lára tẹ́lẹ̀ àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tó ń jàròyìn lórí rẹ̀ kì í ṣe òtítọ́ ọ̀jọ̀gbọ́n Sadiq sọ wípé ìwádìí ṣì ń lọ lórí rẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn táwọn oníròyìn ń gbé lórí rẹ̀ kì í ṣe òdodo ẹ̀wẹ̀ lásìkò tá à ń kó ìròyìn jọ náà ni ìròyìn wọlé bá wa pé ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ tó ń dáàbò bo ààrẹ Muhammadu Buhari ìyẹn Lawal Mato ti dágbére fáyé pé ó dìgbò ṣe lẹ́yìn tó ti jagun àìsàn ìtọ̀ ṣúgà fún ọdún mẹ́ta nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù olùrànwọ́ sí ààrẹ lórí ìlú koro Garba Shehu ti sọ wípé Màtó ti ń bá ààrẹ ṣiṣẹ́ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn kí ààrẹ tó dé ipò ààrẹ ní ọdún 2015 ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí olódodo tó ṣiṣẹ́ takuntakun lórí dídáàbòbò ààrẹ Muhammadu Buhari ó sì jẹ́ akọni ológun tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ lákòótán ààrẹ gbàdúrà pé kí Ọlọ́run tẹ́ Lawal Mato sí afẹ́fẹ́ ire. àwọn ènìyàn méjì láti inú mọ̀lẹ́bí kan kò ní ẹ̀tọ́ láti gba owó ìrànwọ́ ìyẹn tó ń jẹ́ conditional cash transfer scheme èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti ran àwọn ará ìlú lọ́wọ́ lásìkò òfin kónílé gbélé yìí yàtọ̀ sí eléyìí bí ọkọ̀ àjàgbé oúnjẹ tó wọ ọ̀rìnlénígba ó dín ìyẹn two hundred and seventy nine ní ìjọba àpapọ̀ ti darí sí àwọn ìpínlẹ̀ tí òfin kónílégbélé wà. mínísítà fún ìdẹ̀rùn àwọn ará ìlú arábìnrin Sadiya Umar Farouk sọ eléyìí nínú ọ̀rọ̀ tó sọ fún àwọn oníròyìn lórí bí ọ̀rọ̀ àrùn kòrónà ṣe ń lọ sí ní ìlú Àbújá ó tún ṣàlàyé pé ìjọba àpapọ̀ fẹ́ gba ọ̀nà ẹ̀rọ ayélujára sọ owó ọ̀hún tí wọ́n ń pín nípa gbígba nọ́mbà tó fi hàn pé àwọn ènìyàn ni wọ́n ní àsùnwọ̀n tí wọ́n ń lò ìyẹn bank verification number àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn náà kí àkóyawọlé wà lórí ètò pínpín owó tí ìjọba àpapọ̀ fẹ́ fi ṣe ìrànwọ́ fún àwọn ará ìlú lásìkò òfin kónílégbélé yìí lórí ìròyìn pé àwọn ènìyàn méjì kan tó wá láti inú mọ̀lẹ́bí kan náà gba ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ìyẹn twenty thousand naira ẹnì kọ̀ọ̀kan wọn mínísítà náà sọ wípé kò ṣeé ṣe kí ẹni méjì láti inú mọ̀lẹ́bí kan náà gba owó ọ̀hún torí ẹnìkan ṣoṣo ló lẹ́tọ̀ọ́ láti gba ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ìyẹn twenty thousand naira nínú mọ̀lẹ́bí kan ṣoṣo arábìnrin Sadiya Umar Farouk tún sọ wípé àwọn olùdarí ìjọ àwọn olórí ìlú àti àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn ló mú orúkọ àwọn tí yóò di àǹfààní owó ọ̀hún ní abúlé kọ̀ọ̀kan wá àti wípé orúkọ náà sì jẹ́ ọ̀kọ̀ọ̀kan láti inú mọ̀lẹ́bí kan tó bá fẹ́ jẹ àǹfààní owó ọ̀hún nítorí náà kò ṣeé ṣe kí àwọn méjì jẹ àǹfààní owó ọ̀hún láti inú ìdílé kan. lákòótán mínísítà fún ìdẹ̀rùn àti ìṣoore fún àwọn ará ìlú tó ń ti ìdàgbàsókè àwùjọ ìyẹn Minister of Humanitarian and Social Development arábìnrin Sadiya Umar Farouk náà sọ wípé òun yóò tọpinpin ìròyìn ọ̀hún láti mọ̀ bóyá lótìtọ́ ni pé àwọn ènìyàn méjì láti inú mọ̀lẹ́bí kan gba ẹgbẹ̀rún lọ́nà ogún náírà twenty thousand naira. tó o bá bá gbé àwòrán gẹ́gẹ́ dandan náà ni kí a fi orí rẹ̀ tì síbì kan ìròyìn fúnṣà àti àwàyé kò ju bí a ti mú wa lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tẹ́ bá farabalẹ̀ wo ti àṣálẹ́ òní tọ́lá òní bá wa nínú sàárè títí di ọ̀la táwọn máa pọ̀ tó ìròyìn mẹ́wàá wá fún yín ẹ̀jẹ̀ amọ̀ṣe jẹ́jẹ́ ká sì máa tọ́jú ara wa. ayẹ̀wá kò níyẹ̀ ẹ̀lẹ̀ Sekinat Ọláìdíra jílẹ̀ sọ pé ó dìgbà